ojúmọ́ ire ni ojúmọ́ tọmọ mi lè ní o ojúmọ́ ire ni ojúmọ́ mọ́ o o o ojúmọ́ ire ni ojúmọ́ tọmọ mi lè ní o ojúmọ́ ire ni. àhó kó mọ́ mi sóò. ṣe o kí n ṣòwò jèrè o òdì ìfẹ́ tani lójú ó jata lọ. wa bí ọmọ tuntun torí àríkàrí ọ̀ là ń kọ́ ọmọ tuntun o tọmọdé àtàgbà ní ká mọ̀ ní kọ́ba òkè jọ àfi fún mi o. ìfẹ́ má pa mí lákún o má bọkàn mi jẹ́ ìfẹ́ má jẹ́ ń fọ́ mi jẹ́ ṣọ́ mi mọ́. tó tọrọ mínímíní ni mo béèrè fún èèyàn àfọ̀rọ̀wáṣẹ́ rí àfọ̀rọ̀wáṣẹ́ rí kọ́gbọ́n káyé máa fọ̀rọ̀ ìfẹ́ wa pìtàn tí ó dáa kí wọ́n fọ̀rọ̀ àṣà rí o kàn fọ̀rọ̀ àṣà rí kọ́gbọ́n káyé máa fọ̀rọ̀ ìfẹ́ èmi rẹ pìtàn tí ó. olùkọ́ olùkọ́ ẹ fi jẹ ẹ ṣe parí náà. ẹ wo èmi náà rí bẹ́ẹ̀ ẹ wo ṣé ni mò ń sáré bọ̀ báyìí kí n lè bá yín bẹ́ẹ̀ ni ẹ wo ẹ má bínú ẹ ṣe ẹ kú gbogbo ìgbà wa ẹ gbà ṣe rí eléyìí owó àná àti ìjẹta ni tó bá wá di lọ́la màá wá mú ti tèmi àti tọ́lá wá ṣe é pé olùkọ́ ẹ má bínú sí mi o. Ah, ó dáná òwúrọ̀ àdúpẹ́ àmọ́ o mi ò ní lè wá mọ ọmọ yín lọ́la. Ah, kí ló dé olùkọ́. mo ní ìdánwò nílé ẹ̀kọ́ ni àárọ̀ ló dẹ̀ bọ̀ sí i ó dáa kò sí wàhálà ẹ ṣàṣeyọrí o àmín láṣìṣe ọlọ́ọ̀ ẹ ṣàṣeyọrí ó dàbọ̀ ẹ ṣàṣeyọrí o. ta ni ẹ. èmi ni o Bíntù. Ah, Bíntù. I am looking. Láti àṣì dáadáa mo gbà. Ara mi bá mi. Ṣé èsì tó wá pẹ́? Ẹ mú kàn ní kí ìyá ṣe lẹ́sìn fún àwọn tí mo kùn tó bá fẹ́. Ah! Sisi fẹ̀yìntọ́lá, ṣé dáadáa la bá yín? Ah! tá à ń jà ní ẹ̀yin kọ́ mò ń kí ni. mo gbọ́ mo kàn fẹ́ dáhùn ni ṣẹ́fẹ́ lẹ́rìí mi tẹ́lẹ̀ kó tó di pé bẹ̀rẹ̀ sí ni máa sọ̀rọ̀ rẹ̀ ni èmi náà dẹ̀ fẹ́ fi ọ̀rọ̀ tèmi bá yín lọ́rọ̀ jẹ ni ló jẹ́ kí n dákẹ́. ṣé ẹ̀ ń jowó mi ó dà kí n má bẹ̀rẹ̀. yín lẹ mọ̀. létí kò bínú òun náà lè bínú sẹ́ẹ̀ kí wàá bá mi ń bọ̀ àgbàyà ni kí ni mo bẹ mú bọ hmm. ṣé mi ló yẹ kí n bẹ mú nǹkan bọ àbí wọn ló yẹ kó fi kàn nílẹ̀ dè mí lé. ọ̀dà tó bá rí nǹkan mú bọ̀ bọ́ sínú ilé kó lọ bá mi ṣe oúnjẹ. ṣé ìwọ ló yẹ sọ fún mi kí n wọlé kí n lọ ṣe oúnjẹ hmm. àbúyọ kò sọ pé aya mi ò wọlé kí n bá bomi sí ẹ ìwọ wá dáná ẹ tán kò wá òwe àwọn òní bomi sí bàbá mẹ́fà òpónú la fi ń gbé títa jọ ṣe kíákíá o ṣe ah, ìyàwó ìyàwó. tó kù sọ ó kù sọ wípé kí n ẹ̀. ọkọ mi kò sẹ́ṣẹ̀ inú kò fìfẹ́ ràn mí ọ̀nà tẹ̀pọ̀ tó lè fi fìfẹ́ ràn mí hmm. kó ṣe bí ká tó bára lájọṣepọ̀. Hmm. mo fẹ́ràn ibi tó sọ̀rọ̀ dé yẹn kúkú sọ fún mi pé mi ò lẹ́tọ̀ọ́ sọ fún mi pé mi ò lẹ́tọ̀ọ́ sí ẹ. ọkọ mi mi ò sọ wípé ò lẹ́tọ̀ọ́ sí ìwọ ló kúkú ní nǹkan yìí èmi kò fẹ́ kó ṣe sùúrù dé kí lè ṣe pé àṣọ tẹ́lẹ̀ pé náà ṣe ni. ẹ ṣèwọ́n ni tó ń kọ́ látijọ́ iná ni. Hmm. ṣùgbọ́n wàá mọ̀ pé hmm. nǹkan tábà máa jẹ sùn à ń jẹ hmm. wà ní ká ṣe sùúrù ni. ṣe sùúrù. ṣe sùúrù. sùúrù sùúrù sùúrù iná ló ń tẹnu mọ́ wo tó bá dá ẹ lójú pé mi náà mú ni ẹ. Eh ṣebí mo ní nǹkan tí mo fẹ́ jẹ kí wàá lójú tí mo fẹ́ máa jíjẹ èmi ti gbọ́ tó yẹ pé sùúrù yẹn náà ni mo ti gbọ́ kò sí kò sí kò sí wàhálà má má má má bẹ́ẹ̀ ni mo sọ fún mi. ṣé wọ́n fi ṣé wọ́n máa fi mí lẹ̀ sùn? wò fún mi lẹ́ẹ̀kọ́ lóde ṣe ti ọ̀tọ̀ lọ́tọ̀. ó ti bínú sí i. jalè nítorí mo kọ̀ jalè àmọ́ mi ò rẹ́ni dá mi lóró kò sí mo jù sóró lé mo pé olówó lé olówó lé ọ̀dà mi lọ. Ha ha ha. ìtura bá ń lẹ̀ tí ò léwu ọ̀bẹ wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀pẹ́ káwa ló fẹ́ sọ fún pé ọ̀bẹ kọ́ ló bẹ ṣù. èmi kò ejò ó lè jágbá tó èèfù délé lálá kò bá mi ò mọ kókó. Bíntù Bíntù gbogbo wa la mọ̀ pé etí kan kò yẹ orí sórí ọ̀rọ̀ tí ò bá ti ní ẹlẹ́rìí kò lè fìdí múlẹ̀ ìwọ ló dáná oúnjẹ fún ìwọ àti ẹlẹ́jọ́ sùn òun kú ìwọ jí tí òmùgọ̀ bá ń lùlù òmùgọ̀ kọ́ ló máa jó o ṣo fẹ́ gbọ́ àwọn ẹbí ọláwọlé fẹ́ ṣẹjọ́ ibo ni mo rówó ẹjọ́. inú mi mò ń kóró ní pẹ́ ẹ̀kọ́. My Ìwọ olùjẹ́jọ́, agbẹjọ́rò tọ̀dọ̀ ti ẹ̀dà. Olúwa mi, mi ò ní agbẹjọ́rò kọ̀ọ̀kan. Kí ló dé? àlùwẹ̀jọ àti wípé tábánikà gbàgbẹjọ́rò kò lè ṣàlàyé ọ̀rọ̀ yìí bí mo ṣe ń fẹ́ nítorí ẹ̀sùn tó fi kàn mí ẹ̀sùn tí mi ò mọ́wọ́ tí mi ò mẹ́sẹ̀ irú tó jọ mí ló pa mọ́ mi ẹ̀jẹ̀ ṣàánú mi lábẹ́ òfin àti olùjẹ́jọ́ àti olùfẹ̀sùnkanni ló ní àǹfààní láti gba agbẹjọ́rò tiẹ̀ fún àlàyé tó múnádóko tí ó sì bá òfin mu ṣùgbọ́n fún àǹfààní àwọn tí ò ní agbára láti gba agbẹjọ́rò tiẹ̀ ìjọba ti ṣe olùrànlọ́wọ́ fún wọn irú àwọn èyí ni à ń pè ní agbẹjọ́rò àwùjọ public defendants títí dìgbà tí ẹ máa ṣe ìwádìí bẹ́ẹ̀ ṣe máa rí tọ̀dọ̀ yín mo sún ìgbẹ́jọ́ yìí sí ọjọ́ kẹfà oṣù kẹjọ ọdún tá a wà yìí. ṣe fẹ́ gbọ́ ọmọ yìí máa ń ṣẹ̀wọ̀n. Eh, ah, ẹ ẹ dùn ẹ má jẹ ọmọ mi ó ṣẹ̀wọ̀n wọn ṣe wọn rí nídìílé wa ìṣàánú ah, bí torí ẹ ní ìjọba ṣe fún yín fún wa pé kẹ ràn wá lọ́wọ́ torí àlówó tá a san ẹjọ́. madam ah, madam your daughter is going to prison yes mo mí ìpò ọmọ yìí máa ṣe ẹ̀wọ̀n ah, ah. but tí ẹ bá wá fẹ́ kó ṣe ẹ̀wọ̀n. Hmm. ìyẹn mo fẹ́ gbọ́. as a public defendant máa mm-hmm. advice yín wípé ẹ lọ bí àwọn family yẹn tẹ́ bá bẹ̀ wọ́n wọ́n á gbọ́ ṣe rí bí mi lọ ṣe ń wá tí mo ṣe lọ yìí ṣe rí àkí ẹ̀wọ̀n iṣẹ́ ìjọba náà wọ́n ṣiṣẹ́ lọ́fẹ̀ẹ́ mo mọ̀ pé tá a bá lọ tá a bá fà tá a bá fà bọ̀ èmi náà máa padà gbowó náà ni ṣe ti understand but advice mi pé kẹ lọ sọ́dọ̀ àwọn people yìí kẹ bẹ̀ wọ́n because tí a bá ń fa lọ báyìí ẹ̀yin lẹ máa padà máa jẹ̀bi ẹ̀yin lọ accuse wípé ẹ pa ọmọ wọn go and beg them ẹ lọ bẹ̀ wọ́n tẹ bá ti lọ bẹ̀ wọ́n a reduce stress tèmi àní owó bọ́ owó tẹ fẹ́ ná yẹn ẹ̀ nílé ná ṣe ti gẹ́tì nísìnyí advice mi kẹ lọ bẹ̀ wọ́n ṣe gbọ́ so èmi ti lọ tèmi nìyẹn bó bá lè ṣe jẹ́ ẹ jẹ́ kí mi gbọ́ kó sì èmi wá ṣẹgbọ́ kẹtíkì ẹ. ẹ kú gbogbo ìgbà mi o. Hey, Salisu Salisu. torí ọlọ́run ìjọ. kí lẹ fẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀dùtù tù lórí ẹjọ́ tó ń ṣe iná rẹ̀. Ìyá mi, ẹ jọ̀ọ́, mo gbà mo dẹ̀ mọ̀ pé ìtara bíi àmọ̀ yẹn mo ló kọ́ tẹ̀ ṣe. Ọ̀rọ̀ Bíntù. Bó jẹ́ mi náà ni, má ṣe ìtọ́jú báyìí lọ àbí má ṣe ìtọ́jú báyìí lọ. Bẹ́ẹ̀ ni. Bíntù ọmọ yín tó pa mí lọ́mọ. Ah, ah. Kẹ́kẹ́ sí kẹ́kẹ́ sí mọ wo àwọn méjèèjì nífẹ̀ẹ́ ara wọn nínú wọn bí nǹkan tó ṣẹlẹ̀ ló ní ká wá rí òun bíntù ò lè dẹ́dí ẹ̀ pa pé yóò pààyàn. bíntù ò lè padìyẹ ṣùgbọ́n ó pa mí lọ́mọ. kí n ṣàánú yín bíntù ń gbáyé ṣùgbọ́n ọmọ tèmi ń gbọ́rùn ẹ wá kó ẹsẹ̀ lẹ́sẹ̀ kí n wá ṣàánú yín kí bíntù bá ṣẹ̀wọ̀n àbí kò sí wàhálà tí ẹ bá délé ẹjọ́ bí ẹ ṣe ru ẹjọ́ báyìí ẹ wá ṣẹlẹ́rìí ilé ẹjọ́ máa wò bí ọmọ ajá yín láre. ìkìkọ̀ ló pa ọmọ yìí máa ṣe ọ̀hún. ó dá mi lójú ọmọ yìí máa ṣe ọ̀hún. kò ní sẹ́wọ̀n hmm? bẹ́ẹ̀ ni sẹ́wọ̀n hmm? ìjà ló ń padà wá ẹ eh, mo gbìyànjú ẹ mí o ẹ mí o. àpò wa ti padà wá ah. àti àwa gbọ́ ah. olówó ń joyè olóògùn ń joyè tá a bá fi ti kú má pa ìṣe olówó yóò joyè ẹ àmọ́ olóògùn ń jẹ gbèsè. ìyá Sàlíù tí hmm? ah. ẹ mọ̀ pé tá a bá ní ká dẹjú ká máa wòran yóò kàn jẹ wá gbé lásán ni o ẹ wò ó aṣọ tó bá ya lóòrò hmm. èèyàn ń rán lóòrò ni èyí tó bá sì ya níbù náà èèyàn ń rán ni èyí tó bá wá kọ̀ tó bá wá ya jágbajàgba èèyàn á rán hmm. àwọn ti náwó tiwọn kò sí tó burú táwa náà bá ná oògùn bẹ́ẹ̀ ni kò burú táwa náà bá ná oògùn tẹsẹ̀ lé. ẹ ká tẹsẹ̀ lé bọ̀ ká tẹsẹ̀ lé bọ̀. kò sí tó burú bẹ́ẹ̀. ẹ kò burú. ẹ rárá bàbá. ẹ pẹ̀lẹ́. yẹ sà báwo wà nínú. ẹ kú ọ̀rọ̀ mọ́. yẹ sà. gẹ́gẹ́ bí ìwádìí tí mo ṣe wọ́n jẹ́ kí n mọ̀ wípé ọmọ òun ní ìmùlẹ̀ pẹ̀lú èèyàn kan. bẹ́ẹ̀ ni o àfi kárí àwọn méjèèjì ká lè tú ìmùlẹ̀ tó wà láàrin wọn ká. bàbá Bíntù ó ní májẹ̀mú. Ifá ló wí bẹ́ẹ̀. Bíntù tèmi ó bá yàn mulẹ̀ ẹ ó dá bàbá ẹ jọ nítorí ọ̀nà ẹ ṣáà gbà mí ẹ gbà mí o. ìyá. Yeah ẹ má jẹ́ nkùrọ̀ fún yín ṣe eré mi tẹ̀ ń wo tí mo dún wájú yín ṣe rí èkùrọ̀ tá a bá bá ń sá òkété kì í ṣe òkùrọ̀ lásán mọ́ ó ti di ikin n ti bá fẹnu mi sọ fún yín ẹ gbà pò tọrọ mo sọ fún yín. ẹ wo bàbá ẹ jọ ẹ bá mi ẹ bá mi tú májẹ̀mú yẹn ẹ bá mi bàjẹ́ ẹ bá mi tú gbogbo ẹ dànù ẹ bá mi bàjẹ́. <laughs> ìyá wa ká bàjẹ́ ká bá bàjẹ́ ká tó pẹlẹ́dẹ̀ ẹsẹ̀ ó pé o á sì tó pajá ẹsẹ̀ ó pé mẹ́ta. Ah. àfi kára àwọn méjèèjì. Ah. Oh, ẹ ṣe bàbá ẹ ṣe. àbẹ́ẹ̀ lè rí wọn màá gbìyànjú. ẹ gbìyànjú o ẹ gbìyànjú. ẹ ṣe ẹ pẹ̀lẹ́ ẹ kú gbogbo ìgbà mi. ẹ kú ọ̀rọ̀ mi. Ah, ẹ ṣe. ẹ ṣiṣẹ́ rẹ lórí o. mo gbọ́. Bintu máa jẹ mọ́. Bintu. Ami. Bintu. Ìwọ àti Tálẹ́jọ́ múlẹ̀. Mi mi ò ṣe múlẹ̀ pẹ̀lú ẹni kọ̀ọ̀kan. Hmm mi ṣe mi mo bí ẹ ṣá wo tó bá fẹ́ kí nǹkan tó wù lẹ̀ kó tán tẹ́wọ́ fún mi o ta ní ìwà àti ẹ̀yọ́ mulẹ̀. mulẹ̀. Ìdókòwò ìṣúná la máa ń ra lọ́la. Wọ́n á yí kálẹ̀ jù lọ́wọ́ máa ń ra lọ́la. Wọ́n jẹ́ gbọ́dọ̀ mi ló wọn àfàlà lẹ́tẹ̀lẹ̀. Àpárá ẹ̀ sì lè ṣe nǹkan. Òwò tó fẹ́ gbọ́ èmi ò rí sí gbogbo pálapàla tó ń ṣe. À ń tẹ̀lé ra wa kiri àmọ́lájú ló ń tà ń tẹ̀lé ra wa sí. Ó ti ń sún mi bọ̀. Mo ń tàbá fẹ́ jẹ́ ká ṣe ká yanjú ẹ̀ ká mú pé ọ̀rọ̀ ti yanjú a ní kò ní sùúrù. sùúrù kí ni sùúrù kí ni. fún ìdílé kíní yìí kíní ẹ̀yìn. Hmm. ìwọ náà ló ní mí ṣáàṣì sùúrù ìgbà díẹ̀ báyìí ló kù. o kàtìkàtì ẹ pọ̀ kàtìkàtì ẹ pọ̀ oyè onírọ́ lọ́mọ èwo ni sùúrù sùúrù sùúrù kíní yìí kíní ẹ̀ ni kíní yìí kíní ẹ̀ ni mo dẹ̀ ń jí ti kíní mi lára àárọ̀ lára àárọ̀ mo dẹ̀ ń wò báyìí mi ò dẹ̀ lè fọwọ́ kàn kí wàá ní kíní báyìí ló ṣe jẹ́ kíní mi àbí kí ni nǹkan tá à ń sọ tí yóò dùn wo ó bá ó bá fẹ́ gbó tọrọ èmi àá bẹ́ sí gbòòrò ah. màá mọ́mọbìnrin mi màá màá màá màá màá ṣe ń kà màá ṣe ń jàǹbá o èyí rẹ̀ kẹrẹ tí má dẹ̀ ti mẹ́nu bẹ̀ tí mo ti máa dùn bẹ̀ ó tán nìyẹn o. kí wàá nìyẹn ń sìn ẹ́ wàá máa fi mí lẹ̀ ìbíkúnlẹ̀ hmm. ìbíkúnlẹ̀ ló máa fi mí lẹ̀ ṣé mo dá lọ́mọbìnrin mi lè fi mí lẹ̀ ò lè fi mí lẹ̀ kó dẹ̀ ṣe ẹbí mi o ẹ̀rù ló ń bá mi. ẹ̀rù kí ni. eru kini ẹ̀rù bá ń bà wọ ẹ̀rù obì mi ni àmì gbogbo àwọn ọmọkùnrin ẹlẹ́sẹ̀ ṣoṣooṣù tó ń lé ẹ kiri inú abúlé tí kan bá kan bá mú ẹ tó ná ẹ ṣe kí la máa máa rò tó bá gbogbo nǹkan tá a bá lè ṣe pátápátá tó fi máa mọ pé mi ò lè lọ ìwọ náà ní lọ jẹ́ ká jọ ṣe ká ti yanjú síbẹ̀ níbẹ̀ nìkan kọ́ fọ̀rọ̀ wá ṣẹ̀rí kán fọ̀rọ̀ wá ṣàríkọ́gbọ́n káyé má fọ̀rọ̀ ìfẹ́ wa pìtàn tí ò dáa kí wọ́n fọ̀rọ̀ wá ṣàríkọ́ kán fọ̀rọ̀ wá ṣàríkọ́gbọ́n káyé má fọ̀rọ̀ ìfẹ́ mi rẹ̀ pìtàn tí ò dáa ọjọ́ tó ń dé bá mú lẹ̀ ló mọ̀ yàtọ̀ sí ìlú tí wọ́n ó dalẹ̀ mọ́ kí n balẹ̀ lọ. ẹni bá sì dalẹ̀ yóò balẹ̀ lọ. àní àní kan ò sí níbẹ̀. mo kéde. àìmọ́jọ́ tọmọdé bá múlẹ̀ ní ó mọ̀ o ọjọ́ tí yóò dalẹ̀. jùlọ gé kínní jẹjẹrẹ. ohun tá a bá rí lórí ìjókòó ọmọ kékeré lórí ìjókòó nísìnyí ọ̀rọ̀ tètè ní ọkọ mi ti ní àríwá nígbà àwọn ọmọkùnrin lẹ́sẹ̀ oṣù ṣoṣooṣù tó máa ń lé ẹ̀kiri yẹn wọ́n máa lé ẹ lọ báyìí tó bá ti ṣe ẹlẹ́yà báyìí ó tán fún ẹ. olúwa ọ̀hún lágbára Ọlọ́run ìdánwò tá a fẹ́ bẹ̀rẹ̀ yìí gbogbo wa pátápátá la máa ṣàṣeyọrí. àmín àmín àmín àmín àmín. Bíntù lọ́wọ́ hmm? má gbàgbé pé mò ń bọ̀ nílé yín nírọ̀lẹ́ yìí o mo ní àwọn béèrè kékeré kan tí mo fẹ́ bí ẹ lórí àtúnṣe tí olùkọ́ ṣe fún wa yìí. Ah, ah. ìgbà tó mọ̀ pé nǹkan tó lùkọ́ kọ́ wa ò yẹ kí ló wá ṣẹlẹ̀ tó fi béèrè lọ́wọ́ wọn kò ń ṣe pé kò yé mi bẹ́ẹ̀ yẹn náà ah, ó kọ́ láwọn ìbéèrè kéékèèké kan tí mo fẹ́ bi ẹ ni. Ah. Ah, ó dáa mo ti gbọ́ ṣáà wá. ẹ máa lẹ́kẹ̀ẹ́ díẹ̀ tán lọ díẹ̀ díẹ̀. adúpẹ́ lọ́wọ́ náà. ẹ wò á mọ̀ rí àmì àti olólùfẹ́ mi náà. ìfẹ́ yìí pọ̀. ó dà ó dìgbà kan náà ó jàre ó wà ní báwo lè ṣe ń gbáradì fún ìdánwò rẹ̀. à ń yí mọ́ o àmọ́ bí ìdánwò yẹn ṣe ń wọlé sí hmm. ni àyà mi ń já ẹ̀rù ń bà mí. kí ni ń dẹ́rù bọ̀ kí ló ń dẹ́rù bẹ̀ ń bẹ̀. sóun náà lè ṣe ń láàgùn tó tó yìí. bàbá o ṣé òun yìí náà ò tó ń torí. ó jẹ́ máa bọ̀ lọ́dọ̀ mi kó wá lọ bomi ara náà kó tó máa padà lọ́dọ̀ ẹ̀ àbí lọ bomi ara kó wá kàn jẹ́. àti bẹ́ẹ̀ ṣe ló mi. ń balùwẹ̀. ta ló wà ń balùwẹ̀. èmi ni o. ìwọ ta ni. bíntù. ìgbà tó wá jẹ́ bíntù kan etí ìlú ẹ̀ ògbọ́n tí mò ń bèrè látẹ̀kọ́ pé ta ń wà balùwẹ̀ ńgbà mo rí pé wọ́n ti gbómi mi ṣé kìí ṣe omi mi ló fi ń wẹ̀ yẹn. ẹ́ ẹ́ ló fún mi lómi mà. ìbíkúlé bóyá sọ fún ẹ pé ó pọn mi àbí wọn gan pàápàá fúnra rẹ ó pọn mi nígbà tó ti wọ́n bíbà yìí rí ẹ̀yin ọmọ jáde jàti rádaràdà ó wá gbọ́ mi tèmi omi tí mo fẹ́ lò ó kì í mọ́lẹ̀. Thank you. kíni kí ló dé kí irú kí lélẹ̀ kí gbogbo ọṣẹ kún lára ẹ̀. màmá ni. màmá ni kíni. wọ́n sọ pé mi ò pọ̀ mi sínú náà pé mo ń lọ bí àwọn ń ibi omi ibi àgbẹ̀. wọ́n gbé omi tó fi ń wẹ̀ ní balùwẹ̀ ló ṣe bọ́ta báyìí kí ni ìtumọ̀ gbogbo pálapàla ìbá rẹ̀. kò sí kò sí wàhálà kankan kò sí wàhálà kankan mo kàn fẹ́ mo ń bọ̀ jẹ́ kí n bẹ wó mi ẹ jẹ́ kí n bẹ wó mi tó máa fi wẹ̀ tán mo ń bọ̀. ìfẹ́ o ìfẹ́ o ìfẹ́ tó tutù lọ́kàn ẹni ni mo ń tọrọ ni mo fẹ́ ah, ah. ni mo fẹ́ o. kí n fi orí mi kún mi kalẹ̀ mm, tọ́mọ olórí kan wá ní. mami mami kí ni Bíntù ṣe fún yín. ẹ̀bẹ́ gba kò nà mí. mi ò lù yín mo nǹkan tí mo bí yín ni kẹ́dá mi lò kí lọ́mọ yẹn ṣe fún yín. tó yẹ kí wọ́n béèrè lọ́ọ̀mì tí wọ́n bá ní làkàyè kó béèrè pé kí ni Bíntù ṣe ta ni Bíntù ta lòun. ẹ ó gbómi kalẹ̀ ó ló gbé omi tèmi ẹ lẹsẹ lẹsẹ wa lẹsẹ wa wúrúwà tó tó yẹn fún. ìwà mẹ́nu ni mo kí ni mo ti ṣe fún mo ti jọ abọ́ ọwọ́ mi kí jọ ọmọ lórí rẹ̀. ẹ fẹ́ jọ abọ́ ọmọ lórí. Eh, bẹ́ẹ̀ ni ẹbí ti yín. gbà mo bí tèmi ṣé wọ́n pọn mi fún mi tí wèrè ọmọ kan tí wò rẹ ni bí òun tó wáá gbé omi tèmi tẹ wá ń sọ dáradára ó lọ mẹ́gba. ẹ yé ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí. báwo ni mo ṣe ń ṣe. ẹ yé ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí mo rò pé dùnú mi lẹ fẹ́ tó bá jẹ́ dùnú mi lẹ fẹ́ gbogbo ohun tí mo bá fẹ́ ó jẹ́ kẹ́ máa bá mi fẹ́ ni. ẹbí ò lè bẹ fẹ́ràn ọmọ tí ò dání ẹnìkan tẹ́nì kò jọ lójú mi ò láìkì nǹkan tẹ́ ń ṣe. ẹ ti kò mú. màmí ẹjẹ kun wáyé o. ẹ rọ pa. mi ò fẹ́ o. ọ a ló máa nà mí ni. mi ò fẹ́ o. ó máa yì nà mí ni. bíntù. ah, ah, a bíntù. ìbòlò tí ń bọ̀ ni mo bí ẹ. láfíìlì àwọn bíbí náà rẹ jáde. ìwọ àtàwọn ọ̀rẹ́ ẹ ẹjọ́ jáde láwọn tí mo ti bẹ́ẹ̀ wí lórí ọ̀rọ̀ wọn kéèyàn máa báyọ̀ sọ̀rọ̀ kó má gbọ́ mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé kó má bá wọn rìn mọ́ ó dẹ̀ tún bá wọn rìn tálẹ̀ ọmọkùnrin tó wà pẹ̀lú ẹ̀yẹ. mo rò kórìí ẹ̀ burú ṣé mi ò rí àbí wọn parọ́ mọ́ ẹ àbótú mi fọ́ jọ kí ló ní sí mi ò ní àbórí mi èmi ìbí kúlẹ̀ jọ kí ló ní lára tí mi ò ní lára ìyẹn túbọ̀ sí pé gbogbo nǹkan tó ń sọ ọ́ pa ìhótọ́ ni. bàbá ah, ah, bàbá mò ń báwo ṣe omi. àórí ẹ ti dàrú sórí gbogbo òṣì tí mò ń bẹ tọ́jú yẹn èní èní ni máa fọ́ gbogbo ẹ̀ lójú èní ẹlẹ́ni ni mo máa bà gbogbo ẹ̀ jẹ́ máa bà ní ọlá jẹ́ máa bàjẹ́ máa dàrú nǹkan àṣìyẹ mi ní wọ́ sórí ojú ìṣèmọ̀tò yìí bọ́ aṣọ ẹ̀ hmm? bẹ̀rẹ̀ sí bọ́. Pàṣẹ náà jáde mo rò kó yọ ọdún ṣá. Bọ́! bẹ́ẹ̀ sí bọ́. máa yá ètò máa bà tiẹ̀ jẹ́ máa jẹ́ kó o mọ̀ pé ohun tí n bá sọ báyìí. bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó tún ti gbéṣẹ́ ẹ̀ dé. ṣé igbó tún ti bẹ̀rẹ̀ òṣì. ó ti bẹ̀rẹ̀ lánàá ẹ̀. ẹ ti bẹ̀rẹ̀ ẹlẹ́yà ẹ̀. kí ni kí ni tábẹ̀ iṣẹ́ ṣé mo ní ẹ bá fún lásán tí o sì kọ́ tábẹ̀ iṣẹ́. táwọn ayé ìjọmọ gidi sọmọ lérò pé n pè. màmá ọ kí ni ẹ ṣe sùúrù ìbíkúnlẹ̀ kí ni ọmọbìnrin yìí ṣe fún ẹ tó fi dógún àdúgbò lẹ̀ báyìí. ẹ máa gbọ́ béèrè ẹ máa gbọ́ béèrè lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ àròkọ àbí èmi lẹ́ ń bi nírú béèrè yẹn tọrọ ọmọdé ni mímì ní làákàyè kò ní sẹ́yìn màá máa lù àbí kò wá tí ò dání mò ń lù ṣé fẹ́ ṣé fẹ́ àbáyé ẹ fẹ́ ta ni. ọmọ yóò jẹ ọmọ jàjà ọmọ gidi lérò bí ah. ah, ọmọ pọ̀ bí ọsọ ẹ gbẹ gbogbogbogbogbò. màmá ọ̀rọ̀ tó wà lẹ̀ ṣe fẹ́ jẹ́ kó tán ni abẹ́ tó fẹ́ dákun. èmi ò ní ó ọmọ lásán ìkejì ajá ni kì í ṣọmọ dáadáa ah. ọmọ burúkú ni ah. ìrìnkúrin ẹsẹ̀ ogun ju kílódé ṣẹlẹ̀ lọ ah. bẹ́ẹ̀ ni mo sọ àbí mo parọ́ mọ́ kí ló ṣe yà ṣé mi ò rí ẹ pẹ̀lú ọkùnrin orí mi àbó rí iṣẹ́ kọ́ ló tún gbójú báyìí òun sọ pé kí ni mo fẹ́ ṣe pẹ̀lú. o tiẹ̀ ti ṣe tó tó yẹn ìwé lẹ́nu òfin tó lálẹ́ wọ́n rí àbí wọ́n rí ẹ wọ́n rí àbí wọ́n rí ẹ olùsìn ni òpin ọmọ rẹ̀ wo ó dà. màmá ṣé àmọ́ pé kò ń ṣe èlé kò ń ṣàná níbi kúlé ti máa ń kí ọmọ ìmọ̀lẹ̀ tó máa ń lù ládùúgbò lẹ̀ ṣé bíbí ò léèyàn ṣe bọ́lá náà. ẹ pẹ̀lẹ́ o ọlọ́wọ́ ọ̀tún ọlọ́run tẹ́ ẹ̀ bá mọ bọ́ ṣe ń dá sọ̀rọ̀ ẹ̀jẹ̀ dá kẹ́kẹ́ ẹ̀mọ́ gbàdá bì torí tí máa fún yín kùkù rẹ̀ lùkọ́ ẹ̀jẹ̀ ọmọ yìí ni o ẹ kó sí wọ́n tàjà rí. ẹ pẹ̀lẹ́ ọkọ ìyàwó. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ìta. pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ ẹ. ìtajà ní kẹkẹ yẹ kò burú o. o má nà mọ owó aṣọ ẹ kọ o fa láṣọ láṣọ má nà mọ fi ilẹ̀ onísọ̀lẹ́nu ọmọ ni o lè sọ lẹ́nu ni. wo má ṣọfá láṣọ má ṣọfá. bíntù etí ẹ mélòó. méjì. kí ló fi ń ṣe. o fi ń gbọ́rọ̀ wò ó ojú ìfẹ́ ló ṣe rí ó dé kejì ìfẹ́ ó ta ni lójú ọjà ta lọ ẹni tí ò tí ìfẹ́ níṣu lọ́kà nà ẹ́ lálùbomi tó bá wá fẹ́ délé ńkọ́ kí ló rò pé ó lè ṣẹlẹ̀ hmm. dandan kọ́ ni kéèyàn gbé là o tí wọ́n bá léni lóko tán léni lákẹ́ èèyàn á padà sórílẹ̀ òwú o hmm. ọ̀rọ̀ tí mo bá ẹ sọ yìí mo fẹ́ jẹ́ kó o rò ó dáadáa. Hmm. ẹ ṣe máa. lọ́wọ́ ṣe. ọmọ tẹ̀sán ló mi ẹ máa ṣàtúnṣe ṣe kan. pẹ̀lẹ́ ọlọ́run ò ní fìyà jẹ́ pẹ̀lẹ́. bàbá yìí daṣọ yìí padà. tó dà tó dà tó dà pẹ̀lẹ́. ẹ kí ló ṣẹlẹ̀ kí ló ń ṣe lè wá. kí ló wá ṣe lè wá. má bínú má bínú mo mo mọ̀ pé mo ṣe mo dẹ̀ mọ̀ pé mo ṣì wà wò àmọ́ má bínú má bínú jẹ́ ká yanjú ẹ̀ kó tán síbẹ̀. ìbíkúnlé ẹ̀bẹ̀ kí ló wá ń bẹ̀ mí sìn ẹ́ alẹ́ ìbẹ̀ kí ló ń bẹ̀ mí. má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀. kí má ṣe báwo ẹ́ kí má ṣe báwo etí mélòó ló máa bá mi gbọ́ pé ìwọ ìbíkúnlé o máa ń lù mí ní gbogbo ògbà ọ̀dà mo mo a ní mo ṣìwà wò ní irú òdì ní ṣẹlẹ̀ mọ́ irú òdì ṣẹlẹ̀ mọ́ ẹ ká yanjú ẹ̀. ó dáa mo gbọ́ ni àmọ́ mi ò gbà má máa rò. ohun rẹ ọ̀kan ṣoṣo ni o ọ̀kan ṣoṣo lòun ìfẹ́ máa ń ké òye. bílí ìbínú pé mo dà yín. àwọn òbínú o. àwọn òbínú iṣẹ́ náà ló máa ń tọwọ́ ẹni epo a ní ká wá bí ẹ pé kí ló tà ṣeré ẹ ládùúgbò wa. ẹ lè rí mi ládùúgbò yín mọ́ kí ló dé. ìwà ìbíkúlé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ bí ẹni tó ti darapọ̀ mọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ṣé ló máa ń rú mi lójoojúmọ́ kò dẹ̀ sí tí mo máa kọjá ládùúgbò yín tí ò ní rí mi. ìdí nìyí tí mo fi jókòó sílé mi o. Ah, ah. Bíntù Kúnlé máa ń rú ẹ ní gbogbo ìgbà. ẹ tí kò bá nídìí obìnrin ò jẹ́ kúmólù ẹ kí nìkan tí wọ́n ṣe fún gan tó fi máa ń lò ẹ lójoojúmọ́. mi ò kúkú ṣe nǹkan kan fún kò lẹ́sùn méjì tó máa fi ń kọ́ mi ju wípé mo máa ń fi ọ̀bẹ ẹ̀yìn jẹ́ níṣu. ẹ ìwọ náà ṣé ó ká ẹ mọ́bì kan pẹ̀lú ọkùnrin ni àbí bò ni. àwa wù ó dẹ̀ ń sọ̀ bí pé ó mọ̀ mi ṣorí mi pẹ̀lú èèyàn kankan ni ó ṣáàrí mi pẹ̀lú ọkùnrin kankan rí èmi àti ìbíkúlé yìí náà ni ó kàn ní ìgbóná ara ni. Ha gbogbo ẹnu tán báyìí o bíntù etí ẹ̀ mélòó méjì o kí ló fi máa ń ṣe. mi fi máa ń gbọ́ràn. o máa fi ń gbọ́rọ̀ á bẹ́tà kó gbọ́ báyìí ṣorírò èèyàn bíi ìbíkólé yẹn ó ní láti yẹra fún ni o wà á yẹra fún ni o torí irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn kò ṣeé mú yangàn láwùjọ o ọkùnrin tó ń lù ọ tó ń lù ọ lù bàrà láì ṣe pé báyìí ò jẹ́ lówó ó gbẹnu tán o. kú tiẹ̀ rí ìgbà tí wàhálà ẹ̀dẹ̀ wà pọ̀ tó yìí láì ṣe pé ẹ ti gbéra yín sílé àdàkọrò dáadáa o kẹ tó gbéra yín sínú ọkọ̀ fẹ́ yìí àbí bò ni. mo ti rò dáadáa ọgbọ́n tí màá dá rè ṣe mọ̀ pé mò ń lọ ilé ẹ̀kọ́ gíga láìpẹ́ tí bá ti lọ kí tiẹ̀ tó wá lọ gan-an ni màá máa yẹra fún mi tí bá ti wá wọlé ẹ̀kọ́ gíga àti ajá ìbíkúnlé o àti ìyá ìbíkúnlé o kò sí ẹnìkankan nu wọn tó máa rí mi mọ́. àwọn náà dà wo káṣẹ gbàgbé ìkùnkùn kúnlé ẹ wọn lọ sọ pé òní wá lẹ́sìn lọ́la. wo àtàárọ̀ mo ti ń gbọ̀ngbẹ́ gburu ìgbà rẹ̀ mi ò lè wá. tó ìyá so. mo kọ́ sí mi fi sí mi. ilé o jàre níbo ni wọ́n gbà lọ. ṣé wọn jíṣẹ́ fún ẹ pé mo ní kó wá wò mí pé mo ní kó yọjú sí mi. wọn ò jíṣẹ́ hàn jíjẹ fún mi hàn hàn jíṣẹ́ fún mi. mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ dìde. tó bá ní kọ̀kọ́ tó fẹ́ bá mi sọ sọ́ńbí mo ò dìde mo lọ bí kọ̀kọ́. etí ah, ah, ẹ̀ dìde náà ṣùgbọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ ni. ó fẹ́ jẹ̀yà ni ó fẹ́ jẹ̀yà ni ó kọ̀ fẹ́ fìyà jẹ́rẹ́ ni kọ̀ fẹ́ fìyà kó gbé sórí bí ògbérí adìyẹ mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ṣọ mo fẹ́ bí ẹ ní Kí ni gbogbo nǹkan tí mò ń gbọ́? Kí ni gbogbo kátàkátà tí mò ń gbọ́ káàkiri tó ń sọ? Kí lo gbọ́? Ìkíni. Èmi ló ń fojú kó mọ́lẹ̀. Kí ni mò ń gbọ́ káàkiri pé ẹni tó bá wọlé ẹ̀kọ́ gíga o, ìwọ máa fèmí lẹ̀ o, ìwọ ìwọ èmi àti ìwọ ò ní fẹ́ra mọ́. Ta ló sọ bẹ́ẹ̀? Ibo ló ti tiẹ̀ pẹ̀lú ẹni tó sọ fún mi. Ibo ló ti gbẹ̀ mi ò sọ bẹ́ẹ̀ o. Ìbò òròlé tí ìṣàlàní. Wo mo kàn ní wá kìlọ̀ fún ẹni o. Mo wá fún ẹni kìlọ̀ tán bá bí ẹ rí tó ń bá bí mẹ́tàlá ẹ̀rẹ́ ní ení eh, èjì ẹ̀ta tó fi pé mẹ́tàlá tó ń bá bí ẹ̀rẹ́ kó dọ́rọ̀ ẹ̀ làṣà wo wà á kàn dín New York wà á mọ orú èèyàn tí mo jẹ́. wo mo kọ dúró mo rò pé òsì o ti o ti o ti o ti jọ ogun o ti o ti jọ ogun o ti o ti jọ ogun o ti ti jọ ogun bó ṣe máa ṣẹlẹ̀ nìyẹn tó bá ṣe wèrè. kí ló dé gan. ọlọ́pàá ọ̀daràn apààyàn táwa mú ohun rẹ̀ ó yẹ ṣiṣẹ́ yín olójú wọ̀nkò. adio <laughs> adio lẹ lọ mú wa adio lẹ ní kó wá mú mi kó wá mú èmi ẹ ti ṣe mu torí mi ì lè kú òbí tí mo wà yìí ah, ọ̀rẹ́ tèmi lẹ lọ mú wa yìí. ẹ lóòótọ́ lọ̀rẹ́ mi ni ọ́ àmọ́ iṣẹ́ tí mo wá ṣe ṣé òfin ni o àti pé báwo ni obìnrin ṣe jẹ́ sí ọ. Bíntù Bíntù kò ń ṣàjòjì mi àfẹ́sọ́nà mi ni ìyàwó mi ni ìyàwó mi ni. àbúrí ẹ burú mi kí ni tá fún ọlọmọ. lulu alolu lulu lọ alolu lulu ayé alolu lulu ṣẹlẹ lọ alolu lulu ayé alolu lulu ṣẹlẹ. tá fún ọlọmọ bàbá lè fi ní àti ẹlẹ ṣó lè. yíyí sọ pa kí ló ṣẹlẹ̀ ń bí kí ló dé. kò yé mi o kò yé mi wọn kàn déédéé lọ ní àwọn ọlọ́pàá kọlọpàá kọlọpàá. ẹ wojú ilẹ̀ ẹwẹ́nu ọkàn òde ẹ wojú ilẹ̀ ẹwẹ́nu ọkàn kọ́tọ́ ṣẹlẹ̀ ní ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ló máa kú sí. Ah, mm, mm. ìyá Bíntù ṣe sùúrù ni ẹ ti jẹ́ ká yanjú ẹ̀ wàá ránṣẹ́ pè mí. ó sọ pé kí n wá ó wà bọ́lé tàní kí ló ọlọ́pàá ṣiṣẹ́ rẹ o. mo ti gbọ́ ẹni sùn. wọ́n ọlọ́pàá ìṣe. àwọn ènìyàn ò ṣe kọ́ máa jà ṣùgbọ́n lábẹ́ bó ti kó lè tó wọn ò lè ṣaláì máa ṣọ̀rẹ́ ara wọn bí wọ́n bá jà lóhùn rọ á parí bí wọ́n jà lọ́sàn á parí àwọn àtẹ̀yìn ìyá bí n tó ṣe yìí tó ṣe mm-hmm. o dáadáa. ẹ ṣáà máa lọ wọ́n ìjọba ní bàbá adásọ̀rọ̀ tó wà lẹ́yìn tọ́mọ rẹ kó lè pọ́ ní sinmi. mo ti gbọ́. tọ́mọ rẹ. Ah. ohun mi ah, ah. ohun rẹ ìyá bíntù náà ọmọ tèmi àgọ́ ọlọ́pàá ìyẹn wọ ìyá bíntù ó ṣe dáadáa. ọ̀kan ṣoṣo ni. bí àgbàlagbà bá jókòó sórí àga kọ́mọdé lòun fẹ́ gun orí òrùlé lé orí òrùlé kò lè rí ohun tágbà rí ó ṣètò ìyá jẹ̀bi mámọ̀ tó kógun jàlù ó kì ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ ó lù ú nílùú bàrà ó tún fi tipátipá ó tún fi ba alájọṣepọ̀ ó wá ní kíni wo ó jẹ́ márùn-ún agbègbè ibi tó bá wà bó bá gba agbègbè ibẹ̀ tó fọwọ́ òfin mú ẹ bí mo ṣe máa ranjú lẹ̀ tí máa máa wù ẹ ní mí ní dá sí bẹ́ẹ̀ mo sọ fún ẹ. Bintu. Naam. Bintu. Naam. Bintu. Mami mo ń gbọ́ yín. Wo etí nìkan rọ̀ sí èwe o, ikùn nìkan rọ̀ sí àgbà. Ẹnikẹ́ni tó bá jẹ́ kí ìjì ìfẹ́ kó gbé òun, á gbé lọ yányán ni. Níwọ̀nba tí gbogbo wa ti lọ sọ́dọ̀ àwọn agbófinró, tá a ti lọ tọ̀ ọ́ bọ̀wé pé kò ní sí nǹkan kan láàrin ìwà àti ìbìkúnnú mọ́ ṣọ́ra ẹ̀ o ah, ah. ṣé dandan ni kò jẹ àrólé abílọ́fà ni bọ́lá lọ bí ò bá bẹ́ẹ̀ ṣe bọ́lá kú ẹ ṣe lọ yọ ọ́ abọ́kọ̀ kú. ọ̀dà eh. eh. àánú ẹ̀ ṣe mí tèmi ṣe ọlọ́run. bàbá gbẹ̀tọ̀ Ah. Bàbá Túndé. Bàbá Túndé o àwọn tó péré. wọ́n ní wọ́n lè fọmọ mi sílẹ̀ wọ́n ní wọ́n lè fọdún àrùn sílẹ̀ mi tún ti dọ̀dọ̀ àrùn ẹgbà mi. Sùlábà! Má jẹ́ ìtàn. Àbújá kò dọ́rùn ọ̀pẹ o. Ìjẹ́ bá gbàgùn kí ibẹ̀ láàbá sọ̀kalẹ̀. Sórí ìmùlẹ̀ tá a rí tù yìí. Olú ń fọ gbogbo àjálù burúkú sọmọ ìlọ́run o gbogbo ibi tó gbé dé yìí eh, ìmùlẹ̀ tá a rí tù yìí ni o wò ó kódà kí wọ́n gbé kúrò lọ́gbà ọlọ́pàá kí wọ́n gbé lọ sí ilé adájọ́ kọ̀ọ̀ tí òbí lójú rere adájọ́ ojú pípọ̀ rẹ̀ ní òrí o. <laughs> mo dáná mo dáná eh, eh, bàbá ìṣàánú mi iye ìṣòro ẹ kú. bàbá ìṣàánú mi ẹ jọ̀ọ́ bàbá ẹ gbà mí lórí ọ̀rọ̀ mi tún yẹ gbà mí ẹ jọ̀ọ́ ẹ máa wá àkọ́ṣe ṣe ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ bàbá ìhòòhò ni mo wà ìhòòhò ni ah, ah mami ẹ rà máa ẹ pẹ̀lẹ́ máa ẹ ǹlẹ́ o a kó ọ̀rọ̀ wọn àmín àmín mo sáré wọn àmín ọlọ́run wọn dirun wọn dìgbà fún wa àmín. àmà ah, ní wá wọn tí wọn. àmín o. àmín sunkúnlé wọn lórí àmín ọlọ́run ọba o. dààmú o má mi. ẹ ṣàánú mi ẹ má ṣàánú mi ni. kí ló ṣẹlẹ̀. ẹ màámi lórí ọ̀rọ̀ ọmọ yín Bíntù òun bá wà pé kẹ́ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ ṣíjú àánú wò mí ẹ ṣàánú mi ẹ gbà mí ẹ jọ̀ọ́. kí wàá tèmi inú ẹ ọlọ́rọ̀ wà ń dúró òun ni kó bá sọ̀rọ̀ èwo ń tèmi díẹ̀ tàlàbà nù bèjì níbo ló gbá kàn mí gangan ẹni tó kàn náà nìyí ọlọ́rọ̀ wà ń dúró kí n tèmi. Ah. ọkọ mi. kí ni ṣé o sì ta lọkọ yín tí n bá gbọ́ kíkí lẹ́nu yín tí n bá fún yín jábìn wo ṣé ẹ yọnu ẹ̀yin ẹ̀yin èèyàn bí niyín ìkà niyín ẹ̀yin lè wá bí ẹ̀yin lè wá bí lè wá ń ṣàdúrà tó tó yẹ ẹ̀sìn lọ sí ṣọ́ọ̀ṣì ẹ wá ń ṣàdúrà tó tó yìí tá à ń bẹ́yìn gbà ẹ̀tẹ́ ká gírí borí bíi fáànù yìí bò bíi pé bíi pé kò kò sẹ́nibọ̀dì láyé mọ́ à ń bẹ lóhùn gan-an ń gbà à ń bọ̀ sí bọ̀ sí èyí ẹlẹ́ran ara àwa ń bẹ̀yìn ẹ̀ka bíntù kọ́ àbùtà ta ni so ẹ̀yin lè wá kẹ́ wá bẹ̀ ṣẹ́ni bí mo ṣe ń wò yìí bí mo ṣe ń wò inú inú inú irun mi tí n bá dijú tí n bá là tí n bá kọ́kọ́ sọ kí pákó ìlú yìí má tún ju òkòlù yín ni ọ̀rẹ́ ẹ wá nígbà. ẹ fẹsẹ̀ fẹ eré ah. ohun tó lóun máa ṣe yàn á jùkọ. ma ma oko burúkú. oko o já tètè mà àpótí nìyẹn lẹ́gbẹ̀ẹ́ pàápàá. Ah, ah, ẹ kó sí lọ ẹ kó sí lọ wọn bẹ yín gbà yẹn ẹ fà á ké kọrí. gbogbo ẹ ló kún bí àwọn oníranú oníranú ìkà. èèyàn játí játí. àná ti inú àbọ̀ ti bọ̀ báyìí ẹ lè wá bẹ̀bẹ̀ bó ṣe ń rí nìyẹn tó bá lọ pé kó ti ń rí wá ṣùgbọ́n ń bẹ̀ yẹn. ó ṣì ó ṣì. àfi kó yàgé mú hù torí mo mọ̀ ní mo mọ̀ yín bẹ́ẹ̀ tí ń tẹ́ tí ń wò fún yín. olódà ìjà má jáde lọ bì kankan. mo ń lọ kọjá àwọn bìjìlá. àní o má jáde lọ bì kankan. mo ń bọ̀. ó ti mọ̀ ya tóun ní àánú ẹ̀ tí ń ṣe mí báyìí ọ̀rọ̀ ọmọ ni. ọkọ mi pẹ̀lẹ́ káàbọ̀ ah, ah. káàbọ̀ tí ò sí o. torí mi ò mọ tó dé tẹ́ ń pè mí ní pé kíní sí. ọ̀rọ̀ ọkọ mi mo fẹ́ lẹ́dàá mi bẹ̀ gbogbo tí mo fẹ́ sọ yìí mo fẹ́ kó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi ni o kó gbà sí mi lẹ́nu ní torí mi ò lè rí ohun tó máa pa ẹ́ lára kí n má sọ síta o ìyẹn ẹ sọ náà ẹ tí ì sọ ẹ bá sọ màá mọ̀ bóyá jẹun tó yóò ṣe pé kinní yóò dẹ̀ jẹ́ ẹ wò. orí ọ̀rọ̀ bíntù yìí ni mo fẹ́ sọ lé. mo mọ̀ yín mo mọ̀ yín tẹ bá ti ń ṣojú mián mián mián báyìí ẹ fẹ́ bẹ̀bẹ̀ tí ò jẹ́ kẹ́ bẹ̀ nìyẹn. ṣé o mọ̀ pé mi ò lè bẹ̀bẹ̀ nítorí ọmọ olórí burúkú yìí àmọ́ ó ní ìdí pàtàkì tí mo fi ń bẹ̀ wípé kò yà rọra yáfì ṣé kò ń ṣe pé ẹ̀yin fúnra yín bẹ́ẹ̀ ṣe wà ẹ fẹ́ gbàbọ̀dé fún mi kéèyàn fura sí yín. èmi gbàbọ̀dé fún ẹ mo ṣe máa gbàbọ̀dé fún ẹ mi ò lè gbàbọ̀dé fún ẹ ẹbí mi lèmi bí ẹ wò ó ìmùlẹ̀ tó wà láàrin ìwọ àti Bíntù mo fẹ́ kó lọ tú hmm. torí gbogbo ibi tí mo fẹsẹ̀ sí báyìí mo ti jáde lórí ẹ o ohun tó jẹ́ kó yé mi ni wípé àfi lọ tú ìmùlẹ̀ tó wà láàrin ìwọ àtọmọ ẹ wọ́n ní pé tiẹ̀ la rí tó ba báyìí o tiẹ̀ á tún lè ju tiẹ̀ lọ torí náà jọ ọkọ mi lọ tún múlẹ̀ yẹn kó. nígbà nígbà sọ ilé dá yín lójú. mi ì lè parọ́ fún un. ó dá yín lójú. bó ṣe rí ni mo sọ yìí ṣé mo máa parọ́ fún un ó mọ̀ pé mo tá àwọn èèyàn ta fẹ́ sùn jẹ lọ́rùn ẹ̀ tẹ́lẹ̀ tó tó fẹ́ pupara lọ́dọ̀ tèmi. ọ̀dà àrùn ti wọ̀ ó ṣe ọkọ ó ṣe ó ṣe ọkọ ló tún lẹ̀ lọ́wọ́ ní iṣẹ́ rí burúkú lórí ẹ̀ o lọ́wọ́ ní jẹ́ rí wàhálà lórí ẹ̀ o wọn ká máa jẹ́ nìkan. olótẹ́kù o ọmọ àgbọ̀nmìrìgún tú ọmọ sànlẹ̀ yẹrẹ ọ̀rọ̀ gbọ́ nìkan mo yọ ọ̀rọ̀ ó tán aláyò dọ́là àtúfà fúnfún láyò obìnrin àjàgùnmalẹ̀ o èyí tó lóyún alápáǹsì kí nínú alápáǹsíkì ṣàwòṣàwò ó tẹ ọmọ ojolú nífà ó tẹ ẹrùkọ ọmọ okòsò ó tó dídẹrẹ aráàwọ àjà ẹrí ibi tiré o tànú tiré o àbúrò tún ṣẹlẹ̀ sí wọn mọ́ o nítorí bẹ́yẹn wájú bá jẹ́ ẹran ṣe lè rì gí ìjàmbá ò tún tọ́ sí wọn mọ́ èyí tá a rí dànù lónìí ìyẹn ti dàbí sẹ́yìn tẹ́gùn fi sọ kò tún ní padà wá sáyé. bíyànjú má rí mi bí ẹni tó wẹ̀wọ̀ dájú o ara bíi amọ ló ta mí kò sẹ́ni tó máa ṣe tí ò ní bara jẹ́ ẹ̀ mo wá bẹ́ẹ̀ ni pé kó dáríjì mi torí mo ti ṣẹ̀ ẹ́. ṣé orúkọ láwálé kọ́ ni mò ń wò lórí ìwé yìí. kí ló wà ń bẹ ọ̀kan nínú àwọn èsì àyẹ̀wò tí ọláwálé ṣe ń lé ìwòsàn lélẹ̀. èsì àyẹ̀wò ọkàn. bẹ́ẹ̀ ni. ìgbọ́n ọláwálé lárùn ọkàn. ó ní kété tóun ti fẹ́ wọlé ìwé gíga lòun ti ṣàkíyèsí kóun lárùn ọkàn. ọláwálé lárùn ọkàn kò sọ fún mi. irọ́ ni o. ọláwálé láwọn ọkàn kò sọ fún mi ọmọ yìí má dínú òun ọmọ mi láwọn ọkàn kò jẹ́ kí n gbọ́ dájúdájú àrùn ọkàn ló máa ṣokùnfà ikú ọláwálé. nǹkan tẹ̀ sọ ni pé kò sọ fún mi rárá. kò sọ fún mi kò sọ fún mi pé òun láwọn ọkàn. Ọlọ́wálé ò sọ fún mi bóun lárùn ọkàn ìlọ́wọ́ jẹ́ kó sọ fún mi ni mi ò ní bínú mọ́ ẹ̀ má bínú àṣìṣe ò kọ́gbọ́n àṣìṣe ò kọ́gbọ́n àṣìṣe òkú pọ̀ mi. ó jẹ́ kí n mọ̀ ní ìbá má ti ṣe bẹ́ẹ̀ tani ìbá ṣe tó ní ìbára jẹ́ bí n tún máa fi inú. ẹ̀yin gbárùmọ̀lẹ̀ ó dọwọ́ yín o ẹ̀yin gbárùmọ̀lẹ̀ àjìkọ̀tún yìí gbárùmọ̀lẹ̀ àjìkọ̀sì ó wá dọwọ́ yín báyìí o a fẹ́ pín wọn níyà lónìí nítorí wọ́n ti dọ̀yẹ̀kú báyìí wọ́n ti bọ́ ọmúlẹ̀ kó o mọ̀ ṣe jà wọ́n àwọn àgbábọ̀ wọ́n ní ọ̀yẹ̀kú ni mo bá múlẹ̀ kí o mọ̀ ṣe jà mí wọ́n ní ìlú bíbí ẹrú báyìí ní pẹ́rú wọ́n ní ẹ̀dọ̀ fúnfún wọ̀fà báyìí ní pọ̀wọ̀fà adébákò òfò àti ń bẹ láàrin ọ̀tá wọ́n ní ikú ní bá ń ṣẹgbẹ́ wọn pa ọ̀tọ̀ ní kí wọ́n yẹ kó mọ yà wọ́n sí àrùn báyìí ní bá ń ṣẹgbẹ́ wọn pa ọ̀tọ̀ báyìí ní kí wọ́n yẹ kó mọ yà sí o nítorí gbogbo àlàwé obì báyìí ní kú pa ọ̀tọ̀ láyè òfú á sí o ikú ò gbọdọ̀ pa wọ́n o àrùn ò gbọdọ̀ ṣe wọ́n ọ̀yá gbà lọ́wọ́ mi kó wá là sí méjì là sí méjì mo ti pín yín yà nù o irúnmọ rẹ̀ sì ti pín yín yà fóun nìkan ó yá ẹ bẹ̀rẹ̀ sí ní gẹjẹ àrò yeye gbalaja lójú ọlọ́run gbalaja lójú òṣìkà ayé pa kéèké ayé pa kéèké kòtò giriwo tí ń ọmọdé rí yóò dáa fún yín ó yá ẹ gbà o wá fi rarí rẹ báyìí o ní ikú yẹ lórí mi àrùn yẹ lórí mi bá a ṣe pínyà lọ́jọ́ tòní a ní pínyà ní kú lọ́wọ́ a ní pínyà lárùn lọ́wọ́ o dáa gbé fóònù náà kí wọn náà mọ sọ bákan náà. ìyá wọn náà fi rarí ikú ò gbọ́dọ̀ pa mí o àrùn gbọ́dọ̀ ṣe mí o àrùn gbọ́dọ̀ ṣe mí o pínpín àtàpínyà yìí pínpín àtàpínyà yìí ká má pín lékú lọ́wọ́ o ká má pín lárùn lọ́wọ́ o tó ọyá ìbílẹ̀ sọ́ni bó ti wà ńlẹ̀ ń gbogbo ikú tẹ́ ẹ̀ bá kú ó ti dòun báyìí o kí ni mo sọ fún yín ikú tó yọ ọ́ pa yín ó ti wà lórí rẹ̀ báyìí o ṣètì gbọ́n tí mo sọ fún yín ó yá ẹ jẹ́ kí náà ń tán kẹ wá nìṣó nílé ẹ mọ́ à ẹ jẹ́ tán ni ó yá ẹ nìṣó ẹ kárí nìṣó ẹ nìṣó ẹ nìṣó ikú ti ré yín kété àrùn ti ré yín kété ikú ìpẹta lójú wọn ikú ò ní pa yín ẹ̀yin ti mọ orúkọ tí ikú jẹ́ arápámájà lórúkọ tí wọ́n ń pekú aríkànkànmá lórúkọ tí wọ́n ń parùn abojúta kókó lórúkọ tí wọ́n ń pè sàsì. ẹ pẹ̀lẹ́ ojú yín ló ti wálé ẹ rí iṣẹ́ náà ti wá rí dájú ó sì ń pé aburú tó wà nù ká múlẹ̀ ó ju eré tó wà nù ẹ̀ lọ báyìí àbẹ́rẹ́ pé ó dáadáa tó wà nù ẹ̀ lọ hmm? kí ló fà tá a fi múlẹ̀ bí bá ṣe pé àìnígbàgbọ́ nu ara ẹni dénú ẹ̀ nígbàgbọ́ nu ara ẹni dénú ni tó bá jẹ́ pé a nígbàgbọ́ nu ara wa ni kí la fẹ́ múlẹ̀ fún ẹ̀dá mi ló kí la fẹ́ múlẹ̀ fún ẹ̀ náà ti wá rí báyìí kátẹ̀ ìdúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọ̀pọ̀ èèyàn ló ti ṣerú kan tẹ́ ṣe ìtọ́ parẹ́ sínú ẹ̀ tí wọ́n rọ́nà àbáyọ ṣèbẹ́ ìtẹ́ ìrọ́nà àbáyọ ẹ dúpẹ́ lọ́wọ́ orí kẹ́ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tó kó yín yọ nínú àjàgàtẹ̀ wa ó dà èyí ti kọ́ yín lọ́gbọ́n báyìí wọ́n fẹ́ bí yín lé nǹkan kan o ṣé ìfẹ́ tẹ ní síra yín tẹ́lẹ̀ ṣó ìwà bó ti wà. ó ìwà pẹ̀lú fọlọ́ ìwọ ń kọ́ arábìnrin. bàbá mi ò sì mọ. mi ò pọ́n tó wí dáadáa o. bàbá ẹ̀wọ̀n mi ò ṣe mọ́. o ò ṣe mọ́. ó dà ó dà ó dà kò sẹ́ni tó láìpẹ́ náà arákùnrin ọ̀rọ̀ ló gbọ́ mo rò pé ọ̀nà ọ̀gbọ̀ dáadáa kó o ní kò sí ìfẹ́ ẹ lọ́kàn mọ́ tó ọlọ́wọ́ sọ̀nà yìí méjèèjì dáadáa. bàbá báwo hmm? ni má lọ. pẹ̀lẹ́ bá mi kí ìyá ẹ. èkejì rẹ mo jẹ́ ìfẹ́ o o o kò bá gidi jẹ́ ká hmm? jọ wà nínú ìṣọ̀kan. sọ̀rọ̀. Ìbíkún ilé. Oníjọ̀gbọ̀n máa ní Ìbíkún ilé. Mo mọ̀ mo si sọ fún lánàá yẹn wípé mi o ṣe sí mi mo mọ ohun tó fojú mi rí nígbà kọkọ. Hmm. ó máa wá dàbí rí pé mo gbọ́n ó wá bá mi tún ìmùlẹ̀kùn mo wá ní mi ò ṣe mọ́ á dáa kí wọ́n gbọ́n dá sí ọ̀rọ̀ ara mi kó má bàa ṣe mí ní jàǹbá. ó bí làọ̀bà ṣe ń gbé èèyàn àyà kọrí sí làálàá nítorí bí ọ̀dẹ̀dẹ̀ ò bá dùn bí ìgbẹ́ nìlú máa ń rí i orí mi ẹlẹ́dàá máa kó mi yọ nínú ewu tí mo kóra mi sí yìí ìfẹ́ ṣé pé ìfẹ́ máa ń pa ni àbí kí ni ká ti pè yìí báyìí ṣé túláàsì ló fi ń fẹ́yàn ni. Ah. àánú màámi ló ń ṣe mí o tí má lè sọ fún wọn pé mo fẹ́ fi ìlú yìí sílẹ̀ mọ́mí ò ní gbà á. Ah, bó àlàáfíà mi àti ìfọ̀kànbalẹ̀ màmí ló jọ mí lógún máyà fi yìí sílẹ̀ fún bíkúnlé. tó mọ́ mi lè ní o ojúmọ́ ire ni ojúmọ́ mọ́ o o o ojúmọ́ ire ni ojúmọ́ tó mi lè ní o ojúmọ́ ojú ìfẹ́ ni mo dẹ̀ fẹ́ mọ́ rí yé òwò ìfẹ́ mò ń ṣe o kì í ṣòwò jèrè o òdì ìfẹ́ tani lójú ó jata lọ. Mm. ká mọ̀ kẹ́ra wa bí ọmọ tuntun mm. torí àríkà àríyọ̀ là ń tọmọdé àtàgbà ní ká mọ̀ fìfẹ́.